Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. And you can see, Prime Boy has been speaking his truth. Kolomba Midasi. Please, a ceasefire. Don't attack Prime Boy. Prime Boy knows a lot. That is why Wunmi is coming for him. And I will get there. They also, remember, they also had a fight prior to the Ikorodu show, but I was not there. I was not there when Mobad and Pride Boy were fighting. It was, who is calling me? I'm not picking. It was Wumi that later told me they fought. Check me. It was Wumi that later told me they fought. So Adura was not there. Wumi cooked up the story and sold it to Adura. And I love this boy for one thing. Oh, sọ Only I was not there. But it was Wumi that told me the force. <laughs> if I am to pick a prime suspect, am I communicating? If I am to pick a prime suspect, if I am to pick a prime suspect in who hello. hello aunty Bukky. kí lẹ̀ ń pè mí fún. ẹ kọ́ ilẹ̀ máa o happy sunday. kí lẹ̀ ń pè ma. kí lẹ̀ ń pè mí fún mo ti pa bẹ́ẹ̀ ṣe ń pè yẹn mò ń pa ẹ̀dẹ̀ tún pè mí kí lẹ̀ ń pè mí fún. Ah, ah, ẹ oh, bínú ṣáà ń bá mi jà ní sísá mi. kí lẹ̀ ń pè mí fún ṣé yẹn ò kú ni ṣé wùn mi ti kú ni. ẹ rárá mo ń pè yín pé kí n sọ fún yín pé ṣe ti gbọ́ mẹ́sẹ̀gì ẹ̀ tó ń sọ pé ká má lè kọ́ má lè sí kí gbọ́ ẹ̀. mo ti gbogbo ẹ mo ti gbọ́ tí n bá ti ń pa fóònù yẹn kẹ́ mọ̀ pé mo busy ni mo wà lórí live chat mm, mo gbogbo ẹ. Ah, ẹ má bínú ìyá mi no problem ẹ ṣe. ṣé ẹ ti wà lórí láìṣà mo ti ń wá yín lórí youtube mi ò jí. mi ní youtube page àwọn èèyàn ló máa ń gbé mi lọ́bẹ̀ youtube page tí mo ní is just forty something followers so tẹ bá rí any video mi bẹ̀ mi kọ́ mo gbé sí àwọn èèyàn ló gbé sí but mo wà lórí facebook ẹ má wọrí àwọn tó máa ń kọ́ àwọn tó máa ń kọ́ tiẹ̀ wọ́n máa gbé wa sọ wọ́n máa gbé wa tẹ́ bá dẹ̀ wà lórí Facebook ẹ join wa tẹ́ bá lórí TikTok ẹ join wa but wọ́n máa gbé talẹ̀ wa fún yẹn má wọ̀rí wọ́n yìí ń ṣe lọ́wọ́. Mm. ok ẹ má bínú ẹ má bínú ìyá mi. ìyá mi ẹ má bínú ẹ má bínú ìyá mi ìyá wùn mi ẹ má bínú. ìyá wùn mi kọ́ o olórúkọ Jésù mi ò ní ṣe ìyá wùn mi o. ó dàbọ̀ ṣé ń gbọ́ mi ó ní if I am to pick a prime suspect in who was behind my brother's death. And about it is prime boy. Why is Ajura picking a prime suspect when he had already told us he was not there? It was Wumi that told him that Mubad and Prime Boy had the fight. So why is Ajura now picking a prime suspect? Sheba Ajura not daft. Sheba Ajura not were high on cheap drugs. Because you established to us that you were not there, but later you said If you were to pick a prime suspect, you will pick Prime Boy. Is that the story Wumi cooked for you, Adura? no green bíi me. Even though ẹ máa gbọ́ o, àwọn pípù yìí ṣọ́ máa ń ronú kó tó sọ̀rọ̀ ṣá. Ṣóun náà ti mu cloud kó tó wá ṣe kínní. even though I was not there when they fought, Wumi told me how everything happened and I believe her. Can you imagine this plan. Can you imagine this plan? Can you imagine how Wumi always cook up story to give to people? I am not going to be going to the front. Eh, màmá Gbogbo bó ṣe ṣẹlẹ̀ ní màmá Àwọn ti gbàgbé gbogbo kíní. màmá Can you imagine what Adura said here? He said, the um, he said, even though I was not there when they fought, Wumi told me how everything happened and I believe her. When we got home, Emma Duo, when we got home after the show, I stayed downstairs while everyone else went upstairs. Later, when I wanted to give my brother his phone in his room, I heard my brother and his wife fighting and arguing over Canadian visa. Wumi, up till today, you have never said anything concerning the Canadian visa concerning the fight you had with Mubad, According to eyewitness, you had that argument with Mubad, and you told Mubad, not on your watch. Will you see Mubad going to Canada without you and Liam? And Mubad told you that until you tell me who the father of Liam is, you are not going with me to, to Canada and the next thing you did was to get a knife and you pie him. Prove me wrong. Take me to court if you think I am attacking you falsely. Adura confirmed it. He was just covering you up. When Adura opened the door, Mohbad was in a pool of blood. Ó dẹ̀ sọ pé, Pamisile, Mak Pamisita kill me inside don't kill me outside kill me inside ẹ̀yin olóyìnbó wọn ṣàlàyé yẹn fún kill me inside don't kill me outside kill me inside don't kill me outside pa mí sílẹ̀ má pa mí síta. ẹ máa gbọ́ later when I wanted to give my brother his phone in his room I heard my brother and his wife fighting arguing over Canadian visa before the nurse came into the house <laughs> ẹ máa gbọ́ before the nurse came into the house <laughs> mo yọ̀gọ́ sọ̀kalẹ̀ wá rẹ́rìn sóyìnbó tí mo sọ ló pa ẹlẹ́rìn kill me inside don't kill me outside mo yọ̀gọ́ wá rẹ́rìn sí òyìnbó tí mo sọ mo yọ̀ wùnmí ló sọ yẹn ó ní pa mí sílé má pa mí síta mo wá ṣàlàyé fáwọn tí ò gbọ́ Yorùbá kill me inside don't kill me outside kill me inside don't kill me outside. ẹ jẹ́ ká máa sọ yìí. <laughs> máa Oni, ó ní later when I wanted to give my brother his phone in his room I heard my brother and his wife fighting and arguing over Canadian visa before the nurse came into the house my brother was ill and healthy ṣètìgbọ́ before ẹ máa gbọ́ ẹ jẹ́ kí n túbẹ̀ ẹ̀ka ẹ bá mi type ẹ̀ Judy veteran viewer Yeye Judy note it down Yeye Judy veteran viewer veteran viewer note it down Only before the nurse came into the house ṣẹgbọ́ Only before the nurse came into the house my brother was ill and healthy ṣẹgbọ́. Okay. Okay. My brother was ill and earthy. earthy. Though I noticed some blood on Tuesday at the skin near his elbow. Though I noticed some blood on Tuesday at the skin near his elbow. Ṣé pàdúrà ó fẹ́ parọ́ ó tún dá ìbá ti rọ yẹn. Ṣé wọ́n ti pọ́n sọ pé wọ́n ráṣọ ẹ̀jẹ̀? Can you all remember that they, they found a quilt cover in Mobad's, not Mobad's room, where Mobad and his dad used to talk when his dad goes to his house. They said they found a quilt cover full of blood. Òun làdúrà and somebody, but òun change the narrative. Now, I prepared the noodles that we ate that day. Concerning my brother having mental issues, it is all lies. He was ill and elderly with no history of mental issues. It was Prime Boy that killed my brother. Adura reveals. Can you all see that? It was Prime Boy that killed my brother. Even with all this explanation Adura made, Shetirikpa Adura ti were high on cheap drugs. Even with that, with you saying you heard him and you heard Wunmi and your brother fighting, you are still insisting that Prime Boy killed your brother. When you, even yourself, you said you heard him and his wife fighting They were arguing about, about visa. And you even say your brother was ill and healthy before the nurse came. And you are still insisting, was prime boy there? Adura? daft Can you see that the daftness of Adura? He took it from his mother. Because you Bashebeni, ẹ̀wọ̀n nǹkan tó sọ, ó was prime boy there? Adura is ẹ̀wọ̀n tó fẹ́ kọrin. Àbájọ tó yẹ pé, àwọn elephant, àwọn lion, àwọn chimpanzee, àwọn ló ń gbórin ẹ̀ nínú agijù ẹ ẹ rí pé kò rẹ́ni gbórin ẹni how can Nigeria even sit down to compose a song when he can his his his his explanation can't even hold water you told us Wumi and Mohbad had a fight arguing before Wumi stabbed him you are now coming back again to say um, Prime Boy killed your brother does that make any sense bí ọ̀rọ̀ ya Mohbad ò ṣe make sense ọ̀rọ̀ àdúrà náà ò ṣe kí make sense they are both daft daftest in the world ìwọ ló wá fẹ́ kọrin ìwọ ló fẹ́ compose composition. are you for real ìwọ ló fẹ́ kọrin ìwọ tó tó to. nǹkan tó sọ yìí àdúrà show ní mínì ó sọ fún wa pé Wunmi àti Mohbad ló ń jà wọ́n wájú lórí Canadian visa àbí o tún wá sọ pé Primeboy ló pa was Primeboy there did prime boy follow you to your house from Iko, um, Fine Boy left from Ikorodu. Mohbad told him to come down from the car. Prime Boy did not go to Lekki with you. Yet you are still insisting Prime Boy killed your brother. Can you see? You are dumb. Dumb. You have no thinking faculty, just like your mother. And yet, you are coming out that you want to sing. Fool for who? For fools like you. daft daft people like you that can that has that their thinking faculty is is buried. ẹ jẹ́ now that is not the bone of contention. àdúrà ló kọ yẹn ṣètìrì mo ti gbé sórí facebook me. ẹ̀yin ti instagram ẹ̀yin ti tiktok máa bá yín gbé síbẹ̀ ṣètìgbọ́ that is nǹkan tó tún now mo wá fẹ́ play voice notes kan fún yín sìn ṣe ti gbọ́ mi mhm. mo fẹ́ play hmm. mo fẹ́ play voice to kọ fún yín àwa sọ̀rọ̀ yìí oh Jesus oh sis this voice note is not coming o oh. ó lọ ní kí n oh sis if you are watching me please send the voice video to my to my WhatsApp WhatsApp yẹn gan ni mò ń lò yìí ṣáá ooo oh. wọ́n send fídíò kan sí mi ń bọ̀. I want to appreciate you for everything. no ilé kan mo fẹ́ play mo kọ́kọ́ fẹ́ play kan ni ooo oh, sis mi lè play video yẹn because ó máa gbé mi lọ sí another kìnìún okay màá lọ wo lọ́dọ̀ ẹ̀ nìyẹn please hold on I want to play a video for you. I hold on. Then mo fẹ́ ṣàlàyé video yẹn. Ń bọ̀. Mambo. Mambo. Mm-hmm. Yeah, please hold on, yeah? Mm. Mambo. Please hold on. I want to play a video for you. One second. Um, sorry. one minute please yeah Oh yeah. wọ́n dẹ̀ ti ya yín Wùnmí play prime boy mọ́ nítorí pé eh, Mohbad ó lè win justice lọ́la o kò dẹ̀ fẹ́ kí Mohbad win justice kò fẹ́ kí Mohbad rí justice so wúwàdé tẹ́wọ́n tún sọ yín pé Wùnmí nìkan ló wá justice ibo ni justice yẹn ti wà where is that justice from justice wo ló ń because ó ti declare fúnra rẹ̀ tẹ́ ẹ̀ bá gbọ́ ẹ jẹ́ tún fàájà fún yín. ẹ má eight hundred viewers ẹ jẹ́ kí tuntun fà á já fún yín kẹ́ gbọ́ kó má dàbí pé bẹ̀rẹ̀ òtútù bẹ̀rẹ̀ ó ti kà. Thank you síbi pé ẹni máa bá pọ̀ mí ẹ̀ jọ ẹ̀ please. ó lè lọ that boy which is prime boy Only video prime boy Don't play yẹn Only please don't play it again it can favor my husband tomorrow ó lè lọ favour ọkọ mi lọ́la so I went to lọ so sunkún job níjọ́ valentine pé wọ́n pa ẹ̀gbọ́n nǹkan tó sọ ó ní ẹjọ́ ó ní please don't play that boy again Come má play nǹkan tó ń sọ yẹn mọ́ because ó lè lọ favour ọkọ òun lọ́la ṣé wípé ọmọ yóò wá justice Wumi either you like it or not justice will prevail justice will prevail either you like it or not justice will prevail ó ní kó má pli ẹ̀ mọ́ ipe torí justice yẹn lè lọ favour ọkọ òun lọ́la ṣe wípé ọmọ intentionally ni ò fi fẹ́ sọ nǹkan tó pa ikú Mohbad because ó mọ̀ ń pa yín gbogbo yín tẹ̀ ń wò mí lẹ́ni ẹ̀ ní gbégbé léegun ẹ̀ ní gbọ́ta yín fi ṣaya kò sí irú ọmọ tó lè bí tó lè sọ pé òun bí fún yín kò sí irú ọmọ àlè tó lè gbé wọnú ilé yín lórúkọ Jésù Jehovah will give you the spirit of discernment to know that she's evil kàkàkẹ́ pàdé irú ọmọ bí ọmọ wùmí ọlọ́run ọlọ́run akú jẹ́ kẹrin ìpàdé ẹ̀ lórúkọ jésù Wunmi is a devil incarnate. ẹ jẹ́ ká máa gbọ́. wọn ò ní táìmù táìmù yẹn ti mọ̀ pé ó ti mú bọ́ǹbù lẹ̀ ẹjọ́ ẹjọ́ tó lọ nínú. ìwà ẹ̀tọ́ ẹ̀tọ́ tó ọ̀rẹ́ má ṣe fi ẹ̀yìn máa bá pọ̀ mí ẹ̀jọ́ ẹ̀jọ́ ó lè lọ fẹ́ bọ̀ ọ̀pọ̀ mi lọ́la ẹ̀. ó lè lọ fẹ́ bọ̀. ẹ jọ ẹ má play kinní yẹn mọ́ ó lè lọ favour ọkọ mi lọ́la. àwùsùbìláì mí náà ṣìtánì rọ̀jìn. This lady is a pretentious bastard. Abẹ́gbọ́n kan tó sọ, ó ní ẹjọ́ ẹ má play kíní yẹn mọ́, ó lè lọ favour ọkọ mi lọ́la. Ah! Ayéle o, ìwọ sí o. Ayédorí kò odò kò mà yé mi mọ́. Ibo la ń lọ o, ènìyàn wá o. Hmm. Allahu Akbar. Hmm. ẹ jẹ́ ká máa gbọ́ ṣe gbọ́ ẹjọ́ ẹ má play kíní yẹn mọ́ ó lè lọ favour ọkọ mi lọ́la tó bá jẹ́ pé lóòótọ́ ni cctv wà nù bẹ̀ yẹn ẹ jẹ́ kó lọ sọ́dọ̀ police <laughs> olórí burúkú wàá sọ pé kó lọ sọ́dọ̀ police omepo station settled no case to answer ọba ti dé gbogbo bẹ̀ yẹn ṣùgbọ́n màá sọ fún ẹ pé ọba kan wà tó ju ọba ayé lọ Wùmí bàá jẹ́wọ́ fún ẹ pé ọba kan wà tó ju ọba ayé lọ tó wà àti tí wà àti olóṣò kábèsí ẹ̀ tó yẹ pé gbogbo nǹkan tó bá ti wà nínú skẹ́ẹ̀tì nìyẹn ń do mo rò bókó ẹ̀ ti wọlé ń sìn àbí okó ẹ̀ ti wọlé ẹlẹ́kẹ̀ ẹlẹ́kẹ̀ egg roll okó ẹ̀ ti wọlé ń sìn kan nìyẹn máa dó tí ò ní dó mi mọ̀ ó ní beautiful two wives nínú ilé òwa òwa ọmọ tó ń ṣàgbáná tó ń ṣaṣẹ́ kiri ọmọ tó ṣaṣẹ́ kiri gbogbo lẹ́kí ẹ́ ẹ́ abẹ́gbọ́n kan tó sọ kó gba station lọ ó máa sọ bẹ́ẹ̀ náà because ó ní confidence pé all stations settled no case to answer abẹ́gbọ́n ìtorí ẹ̀ ló ṣe sọ with his with her full chest pé tí Primeboy bá ní nǹkan tó fẹ́ sọ kó gba station lọ. now mo wá fẹ́ play nǹkan kan fún yín ṣé lọ́mọ yìí ó máa ń fi òpó òun gbọ̀ngàn bó ṣe rí pé wọ́n ti gẹ́ẹ̀tì voice note yẹn ṣe ń gbọ́ mi bó ṣe rí i pé wọ́n ti ká òun ti ṣì sọ lórí voice note yìí ṣe mọ nǹkan tó wá ṣe wọ́n wá lọ edit wọ́n lọ extract another voice note wọ́n wá ń play ẹ̀ ó wá ń appreciate gbogbo èèyàn ṣe rọmọ yìí Wumi sórí <laughs> smartness tó rògbò smart yẹn ìwọ ló gọjù Because are, the more you are coming out to talk, the more you are giving us things to, to know that you actually killed your husband. The more you are coming out to exonerate yourself, yeah? The more you are coming out to exonerate yourself, the more you are, you are putting proofs out there for us. Now, ó wá bẹ̀rẹ̀ sí ní ó wá lọ ṣe fídíò appreciate Emma máa gbọ́ ó wá lọ gbà torí pé àkàrà ti tú sèpò ṣé gbogbo yín dẹ̀ command àwọn people yẹn mo sọ fún yín pé ń fún àwọn people tó ń support ẹ̀yìn lówó a fún wọn lówó náà ẹ̀rí bọ́ ṣe rí ni alákìísà ni wọn ikọ̀ ògbé kan nu wọn ẹ wo bọ́ ṣe rí alákìísà ni gbogbo wọn ẹ dẹ̀ lẹ́wọ́ gbogbo wọn dáadáa alábọ̀dó ni gbogbo wọn èyí tí ò tọrọ owó lórí social media wọ́n ń bọ́ wọn dó so what do you expect from people like that ẹ wo bó ṣe command wọn jọ yẹn ẹ wo bó ṣe command wọn ẹ wo bó ṣe instruct wọn ẹ wo bó ṣe jágbe mọ́ wọn tó bá jẹ́ pé genuinely ló ń ṣiṣẹ́ yẹn ṣé Wùnmí ní infantry láti bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣó ní infantry àwọn tó ń gbèjà ẹ àwọn tó ń feel pọ́n ń gbèjà ẹ genuinely because ó ń feed wọn she's feeding them when you feed people you talk to them anyhow she doesn't give them any iota of respect because she's feeding them àbí gbogbo yín ò gbọ́ ni ẹ kí play yẹn fún yín kí tó wá play lè no ẹ kí play lè kẹgbọ́ ẹ lọ wo damage control tó wá ṣe ẹ máa gbọ́. my friends i want to appreciate you all for everything you been doing for myself and my son may the good god bless you i appreciate ọlọ́run ò ní fi yín sílẹ̀ o ẹ̀yin tó bá tó bá pé facebook mi ní ẹ̀mí ṣe ẹ̀mí ṣe ọkọ̀ kẹ́ ẹ̀yin tó bá yín tó bá dẹ̀ ti ẹ̀yin tó bá dẹ̀ ti jù mí lọ lórúkọ jésù ẹ̀ ń jọ pọ̀ sọ kọ̀ọ̀kan lágbára náà. Mm-hmm. Please, guys, I want to tell you all that you should please do not give that boy relevance. He, what he's trying to do, he would not even want to try it. Because I have every evidence of all every wound he has given my husband when he was alive because of this call. Shetibo nkan tó sọ. Can you can you hear what she said? Can you hear what she said? Shetibo ó ní ẹ̀ ní ṣe ọkọ fẹ́ so Mohbad la ṣì fẹ́ ọkọ. Ah, ayé mi o èdè dẹ̀ di ọmọ yìí ó dẹ̀ ń sọ̀rọ̀ síta ẹgbọ́n nǹkan tó sọ ó ní ẹ̀ ní ṣe ọkọ fẹ́ so Mohbad la ṣì fẹ́ ọkọ ìyá Mohbad olórí burúkú dẹ̀ jókòó síbi tó jókòó sí ó ń mu ògì àtàkàrà ó ń ṣe ṣaṣangele ṣaṣangele ṣaṣangele wọ́n dẹ̀ ń pe ọmọ ẹ ní àṣìfẹ́ ọkọ ẹ jẹ́ kí n tún play fún yín ń bọ̀ sọ̀rọ̀ that you should please do not give that boy really bad tẹ bá that to me, mí lọ lórúkọ Jésù ẹ̀ ń di ọ̀pọ̀ ọ̀sán kankan lágbára náà. Please guys, I want to tell you all that you should please me and me for myself and my son. May the good God bless you. I appreciate. Ọlọ́run ò ní fi yín sílẹ̀ o ẹ̀yin tó bá tó bá pè ní ìfò mi ní ẹ̀yin ẹ̀yin ṣe ọkọ̀ kẹ́ tó bá yín tó bá dẹ̀ ti ẹ̀yin tó bá dẹ̀ ti jù mí lọ. ṣé gbogbo yín ti gbọ́. Please guys, I want to tell you all that you should please do not give that boy relevance. He, what he's trying to do, he would not even want to try it. Because I have evidence of all nǹkan tí mi ò ṣe láìkì kínní nìyẹn ṣe gbọ́ nǹkan tó sọ ó ní if prime boy want to try anything She has a lot of evidence that she can use to nail Prime Boy. What is the evidence? Why are you keeping that evidence? Ó ṣe jẹ́ pé ìgbà Prime Boy sọ̀rọ̀ ló ṣẹ̀ṣẹ̀ mọ́ epo evidence. Wunmi, ìdí ẹ̀ ti wá ń ta. Ìdí ẹ̀ ń rùn. Àṣírí ẹ̀ ò lè bo. Why tó kó evidence yẹn síta? Ó ṣe jẹ́ pé ìgbà Prime Boy sọ̀rọ̀ ló ṣẹ̀ṣẹ̀ fẹ́ kó evidence síta. Ìtorí pé Prime Boy is coming for you. Prime Boy is coming for you. Be ready. O ò ní nǹkan lọ́wọ́ gbogbo nǹkan tó ní lọ́wọ́ ló kó ẹ pọn ọba ẹ pọn kábíyèsí tó ní lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ń dóra yín bó ṣe ń lá okó ẹ̀ bó ṣe ń lá òbò ẹ̀ bó dẹ̀ ṣe lóyún fún ìgbà tó lóyún fún tó ṣe tó ṣe fọ́tóṣùtù fọ́tóṣùtù tó sẹ́ndì sí Mohbad tó sẹ́ndì sí kábíyèsí òun ló ní lọ́wọ́ ó ní nǹkan kan lọ́wọ́ tó lè fi nílẹ̀ prime boy prime boy ló ní nǹkan lọ́wọ́ tó lè fi nílẹ̀ ẹ jẹ́ kí n ká máa gbọ́ lọ. every wound he don't to give him any any relevance at all. Just let him keep talking. Just let him keep talking. Please, guys, um, I appreciate you, everyone, once again, for everything you all have been doing to me. May God bless you and your family. And by God's grace, no matter how much everybody tries to distract this justice, my husband must get that justice in the, hmm. in the mighty name of God. Amen. Because Leon is just 10 months old. Until forever, he's never going to have anybody at the Father for glory. Shut up! Shut your freaking bola mouth up. I beg Bonnie. You will get this justice for Mubad. Ow! You have the proofs. You have what it's got to get that justice. Why are you hiding it? Why are you keeping it? Why are you attacking people that are truly looking for justice? Why are you going for them? Why are you attacking them? Why are you sending your, your king to go after people in Nigeria that are looking for justice. And you are telling me you are a two-faced <laughs> you are a two-faced nuisance. You are a two-faced ashewo ashana. You are an hypocrite. The greatest hypocrite of this of this world goes to Wunmi Apokonjaye. Why are you diverting justice for Mohbad? Why are you averting it? Why are you why are you attacking people? Why are you paying people to destroy justice for Mubad? Justice for one is justice for all. We are not even fighting for Mubad alone. We want you, Ashana, àwọn aṣẹ́wó oríta lórí tẹkùnrin social media tẹ máa máa wọ́n àwọn ọmọ ológo kiri tẹ máa wá fẹ́ wọn tó tẹ máa pa wọ́n we want to eradicate you all we say no No more killing of our youngsters. No more killing of our celebrities. And it has to start from women. Justice needs to start from women and his king husband. Abẹ́ gbọ́n nǹkan tó ń sọ ni. Liam ti pé ten months kò ní bàbá. Gbà àfin lọ kó gbé bàbá ọmọ ilẹ̀ lọ fún. Gbà àfin lọ bó tó o bá fi bàbá ọmọ yẹn wọ̀n. Bó pẹ́ bóyá. Tó o bá tiẹ̀ fẹ́ ṣe nǹkan kan. O ti ọjọ́ ọ̀la ọmọ yẹn ni wọ́n á máa fọwọ́ òsì ju ilé bàbá ẹ̀ fún wọ́n ní ẹ̀ mọ́ yìí ni ọmọ àlè tó bí fún tó ní Mohbad lónìí ni tó jẹ́ ìyẹ̀pẹ̀ ọba lónìí gbé ọmọ lọ sáàfin kó yẹ fi porúkọ Mohbad ó porúkọ ẹ̀ títí náà ṣírí ẹ̀ ń sí ni òun ṣẹ̀ sí kiri àgbáyé ni àpọ̀kọ̀jayé ẹ jẹ́ ká máa bí ẹ̀ lọ. Until forever, he's never going to have anybody as a father figure his life. That is a lot to me. So no matter what they try to distract it, there will be justice for my husband. In the mighty name of Jesus, I do not have any power. I do not have anybody. All the people supporting me are just doing. Ṣé ń gbẹ́gbẹ̀jì? Ṣé ń gbẹ́gbẹ̀jì ológun kàwọn mi? I don't have anybody, I don't have any power. Ìwọ. Ẹ̀wọ̀ ẹ̀gbẹ̀jì tó sọ pé òun ò ní power. Ẹ̀wọ̀ ẹ̀gbẹ̀jì ológun kà tó lóun ò ní power. Ó ò ní power. Báwo ni Mohbad ṣe kú? Mohbad kú tó ò fún wa ní nǹkan tó pa. Ìwọ ló wà ń bẹ̀ pẹ̀lú ẹ̀ twenty four hours. Àdúrà gan confirm pé wà tiẹ̀ ń jà òun dẹ̀ rí ẹ̀jẹ̀ lára ẹ̀gbọ́n òun ẹ̀ ń jà ẹ̀ ń ágìw ó lójoojúmọ́ ló máa ń bàjà òfin lọ́kànbalẹ̀ ọkùnrin tó love kò ní fọkànbalẹ̀ kò ní àwọn aláìta òfin lọ́kànbalẹ̀ ìwọ náà òfin lọ́kànbalẹ̀ nínú ilé wàá lọ dóko wàá lóun bàjà ó lọ sótẹ́ẹ̀lì ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ọmọ yẹn á jẹ́ máa sunkún òfin lọ́kànbalẹ̀ ìyẹn gan lè fún yàn ní depression ó lè pààyàn tábà máa wí tán olórí burúkú ó máa máa pàtàn ni ó máa máa sọ story ni ògbémi ìṣẹ́pà kan ọ̀la ajọ́jìyà ni ọmọ twenty four ìyàwó ló bá jẹ Mohbad ìgbà tó ń tẹ wà lórí street kò láyà láti tó sẹ because ó sọ pé oríṣiríṣi mọ́tò ló máa wá já yín àwọn sugar daddy lè máa ń tẹ̀lé ládùúgbò ọlọ́run dẹ̀ ṣe é fún nìyẹn ó rìn ó pàdé àwọn Naira Marley bó ṣe dénú Naira Marley house ó rí ẹ mẹ ó kí ẹ kò tó sẹ àwọn mm, Naira Marley ló introduce ẹ pé ah, nǹkan àlejò onú ilé yìí nìyẹn o ṣó fẹ́ jẹṣẹ́ ṣó fẹ́ jẹṣẹ́ nǹkan àlejò nìyẹn o ẹ lọ gbórin tí bọ̀bọ̀ yẹn kọ náà mi ì mórin tó máa ń kọ ní àti tẹ́ni ló gùdùn ní orin Mohbad àti tẹ́ni ọmọlógo ó mọ gbogbo orin yẹn ó ní nǹkan tó fóun nǹkan tó gbé fóun fún nǹkan ètùtù nǹkan tó gbé fóun fún nǹkan àlejò ó ti ra biribiri ó ti dìyàwó ó ti ra biribiri ó ti bímọ ó sọ pé òun bímọ fóun Maria be like Marita Marita be like Joseph ẹ lọ ka bíbélì náà ẹ lọ ka story Maria àti Joseph àti tẹ́lẹ̀ ẹ bá mi pè wọ́n òun ló mọ gbogbo ohun yẹn kọ. Maria be like Marita Marita be like Joseph àti Tọ́lá ní tiẹ̀ fídíò nìyẹn mọ̀ ṣe short short video kan wá gbójú wọn síbẹ̀ kan wá jáde <laughs> oníkálukú lórí speciality abẹ́ ẹ̀gbọ́n mi ẹ jẹ́ ká máa gbọ́ lọ mo ń bọ̀ ah ah ń bọ̀ ẹ ṣáà dúró in the mighty name of God Amen. because Leon is just ten months old until forever he's never going to have anybody at the father for his life that is a lot to me so no matter how they try to distract it there will be justice for my husband in the mighty name of Jesus I do not have any power I do not have anybody all the people supporting me are just doing it because the truth but no matter how much people are trying to distract everything by God's grace the, the, by, the, by the power of God that created me and my husband, Mohbad might be dead, but the God that created Mohbad is still alive. Oh. And he will fight for me, he will fight for Liam, oh. and he will fight for every concerned citizen that truly wants justice oh. for this man. In the mighty name of Jesus. Amen. Thank you all. Thank you. Wumi, point of correction. Wumi, point of correction. You were never married to Mohbad. Ibi tẹ́tí yàrá trade in Nigeria ni. O bá bímọ mẹ́wàá fún ọkùnrin nílùú so far you have not had your wedding done even kò jẹ́ introduction tí ìyá Mohbad àtolórí "Buku, ìyá ìtàn sọ di wedding mọ́ wọn lọ́wọ́ don't stop calling him your husband ṣòtìrí o le doko le lè gbọmọ àlè wá sílé o ni o ni confidence láti pe ọba lọ́kọ ẹ̀ because o mọ̀ ẹpọ kọlọkọ ló bímọ fún tọba bi pọn rí yàrá ìyá ẹ̀dá pé ọba yẹn lọ́kọ ẹ̀ stop calling Mohbad your husband nkó ètùtù ikú àlejò lọ fẹ́ ṣe fún Mohbad ó lọ gbé oyún ọmọ àlè wá sínú ilé fún Mohbad ni so stop it stop it and stop making up stories abẹ́rẹ́ gbẹ̀jì ológun kà tó lóun ò mọ ẹ̀yìn kankan òun ò léyàn kankan jẹ́ wá sọ life story ìyá ẹ̀ fún ẹ̀ mò ń bọ̀.